àwọn ọ̀dọ́ láti orígun mẹ́rin agbègbè yewa àti ibòmíràn kóra jọ pọ̀ sí ìdíròkọ níjọba ìbílẹ̀ ìpókíà nípínlẹ̀ Ògùn láti fi èrò wérò lórí ọ̀nà láti mú kí ètò ọrọ̀ ajé ní agbègbè ìlú tó wà ní ẹnubodè ìdíròkọ gbòòrò sí i kí wọ́n sì tún bójú wo àwọn ìṣòro mìíràn tó ń kojú àwọn agbègbè ọ̀hún ní pàtàkì bí orílẹ̀-èdè Nàìjíríà ti ń ṣe ayẹyẹ ìgbòmìnira ọdún kẹtàlélọ́gọ́ta ọ̀gá àgbà ẹ̀ṣọ́ aṣọ́bodè orílẹ̀-èdè Nàìjíríà ti ìpínlẹ̀ Ògùn ahmed bello shuaib ẹni tí wọ́n ṣojú fún àti olùbánisọ̀rọ̀ pàtàkì tó jẹ́ alága ẹgbẹ́ àwọn amòfin nílẹ̀ nàìjíríà ẹ̀ka ti yewa kẹ́hìndé bámiwọ́lá ṣàfihàn ipa búburú tí ìwà fàyàwọ́ ń ní lórí ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè nàìjíríà àti ọ̀nà ìtẹ̀síwájú sí rere. a nílò ìfọwọ́sowọ́pọ̀ tá ò bá fẹ́ kí fàyàwọ́ kó tẹ̀síwájú. àwọn olùbánisọ̀rọ̀ mìíràn gbà pé àkórí àsọyé àpèsọ ọ̀hún tó jẹ́ ṣíṣe fàyàwọ́ àti kíkó epo bẹtiró pamọ́ ipa tó ní lórí àwọn agbègbè ẹnubodè àti ààbò àpapọ̀ orílẹ̀-èdè yìí ṣe pàtàkì láti jíròrò lé lórí. káwọn náà mọ̀ pé sísúnmọ́ wa sí Benin Republic ó ṣe ẹjọ́ wa ọlọ́run ló dá wa síbi yìí pé àwọn ò kì ń bì yìí. ikọ̀ olùjíròrò lẹ́yìn náà jíròrò lẹ́kùnrẹ́rẹ́ àwọn ọ̀rọ̀ tó jẹyọ níbi ìbánisọ̀rọ̀ náà títí kan ìyàtọ̀ tó wà láàárín ṣíṣe fàyàwọ́ àti kíkó ẹrù wọlé lọ́nà tó bá òfin mu gbígbé ẹ̀sẹ̀ kúrò lórí ìfòfin de títa epo bẹtiró ní àwọn agbègbè tó súnmọ́ ẹnubodè àti àwọn ọ̀rọ̀ mìíràn ṣèyí ògùnbáyọ̀ ló ń jábọ̀ròyìn fìlẹ̀ṣẹ́ ti àbẹ́òkúta. Amadu Bello Shuaib represented